وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدا قف الله وبا عليكم إكيا الله أولي أجاجات الله وما با النبوة محمد صلى الله عليه وسلم ní àná a ṣàlàyé àyà ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlélógún àti ẹ̀kejìlélógún nínú suratu Al-Imran tí àyà náà tí ó ń ṣàlàyé nípa ìkan nínú iṣẹ́ àwọn aliyahud àwọn yahudi ọlọ́run ọba ó wọn wá fún wa nínú Al-Qur'ani ní nítorí pé kálíbà jìnnà sí irú àbúrúkú tí wọ́n ń wù pẹ̀lú àwọn ànábì wọn àti àwọn àbúrúkú tí wọ́n wù pẹ̀lú àwọn wọn tí wọ́n dúró iṣẹ́ yìí burú púpọ̀ wọ́n tẹ̀ jẹ ìyà lálẹ́ kìyàmà látàrí pé wọ́n pa àwọn ànábì wọn wọ́n sì ń pa àwọn àfá wọn wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú àwọn òfin ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún wa eléyìí ni kókó ọ̀rọ̀ tí ó wà nínú àwọn súra méjèèjì àmì àyà méjèèjì yìí àwọn abẹ́rẹ́ níbi àyà 23 ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alam tara ila alladhina utu nasiban min alkitab يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم اليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون ọlọ́run ọba níbi àyàtà kàí ń sọ fún anábíwá Muhammad ó ní alámútáọ̀ ìwà nẹ́bì ọ̀rí ni àbí ọ̀wòye sí ìlàlẹ̀rí na útù na sí bá mìnà lè kìtà bẹ̀. ìwò ráwọn tó já sí pé a fún wọn ní tíra gẹ́gẹ́ bá a ti fún wọn náà ní tíra àtàwọn ọjọ́ rẹ̀ يدعون إلى كتاب الله ليحكم بينهم wọ́n wá ń pè wọ́n lọ síbi tíra ọlọ́run ọba tá a sọ̀kalẹ̀ fún wọn liyahkuma baynahum kó jẹ́ pé tíra yìí onye ní ṣe ìdájọ́ láàrin nǹkan láàrin ara wọn àbí kan tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn tíra yìí ni kó máa ṣe ìdájọ́ fún wọn fún lẹ́yìn ìgbà náà yàtàwálà fariqun minhum àwọn kan gbẹ̀rùn nínú wọn òfin tíra tọ́lọ̀ ọba tó sọ kalẹ̀ tó ní káwọn máa fi dájọ́ àwọn yàrí wà hàn mọ̀rin ló wọ́n gúnrí kò nínú àwọn òfin tí ń bẹ nínú tírà tó wọn bá sọ̀kalẹ̀ fún wa òun náà ní Injil àti Zabur àbí Taurat ọlọ́ni dáálík àwọn tá a sọ yìí eléyìí tá a sọ yìí bí annahum ìtòfà tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ ni pé dájúdájú àwọn قالوا لن تمسنا النار إلا أياما معدودات wọ́n gbà fáwọn wọ̀ná torí pé àwọn òtẹ̀lé òfin ọlọ́run ọba wọ́n gbà fáwọn wọ̀ná àmọ́ gbà pé iná tí àwọn wọ̀ àsìkò díẹ̀ òun náà iná náà fi já wọn àsìkò díẹ̀ ni òun ló fi lé láyà láti máa gba òfin tí ń bẹ ní tíra wọn wọ́n ti gbà pé táwọn bá tẹ̀lé àwọn wọ̀nà àmọ́ àwọn ò lè wọ̀nà yìí bí ẹ bá ṣe pé fúngbà díẹ̀ náà ni àwọn ti padà kó mẹ́ẹ̀ ọlọ́ni wọ̀gọ́ ìdí nìhe máa kàánú yẹ̀fẹ́rù eléyìí ló kó tàn jẹ bá wọn níbi ẹ̀sìn wọn kí nìkan náà àdáparọ́ tí wọ́n ń dáparọ́ fúnra wọn léyìí tí ò rí bẹ́ẹ̀ kí ló àdáparọ́ náà wọ́n ní àsìkò díẹ̀ òun ni ní òbí ju àwọn ọlọ́ni fàkẹ́yì báwo náà sọ̀rọ̀ pé ọjọ́ náà yóò rí fáwọn ìdá gbogbo wọn lìyàómi lọ́jọ́ kan láàárọ̀ ìbà fíhì ọjọ́ tó jẹ́ pé sísẹlẹ̀ ọjọ́ náà láàárọ̀ ìbà fíhì kò sí èméjì ń ọjọ́ tí ó wáyé ni òun náà lọ́jọ́ tó lọ́wọ́ ọba tí ó gbogbo àdìde táwa dún wájú rẹ̀ ọlọ́mọ ní kí wọ́n ronú sí fàkẹ́yífà báwo ni ó ṣe rí fún wọn jọjọ́ náà ìdájà mẹ́rin náà hún bàbá kó gbogbo wọn jọ liyaumil la raiba fihi lọ́jọ́ tí ò sí èméjì wa uffiyat kullu nafsin ma kasabat gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan in tó ṣe níṣẹ́ lódiwọ̀n ṣẹ́ rẹ̀ táwọn fi san lẹ́sàn-án wa hum la yuzlamun lọ́jọ́ yìí wọn ò ní sàbò ní nǹkan ọ̀kan in tó bá ṣe òun náà ni ọgbà àyà àwọn àyà mẹ́rin tó dáka yìí ọlọ́run bá tún fi ń ròyìn àwọn ìyàwó bá a ti sọ fúnra lánàá gbogbo ìgbà tọ́lọ́run bá ti fún wa nírò nípa àwọn tí wọ́n kọjá tó ẹ pé dáadáa ní sọ nípa wọn ó fẹ́ káà náà kẹ́kọ̀ọ́ káà náà máa ṣe bí àwọn

kẹ́ wá wúrú ẹ̀ ṣẹ̀kú ẹ̀ fọ́lọ́fà bínú sí yàn nínú àwọn ìwà àwọn Yahudi àtàwọn Nasara ọlọ́ni alam tara ila alladhina utu nasiba min alkitab ọlọ́run sọ fún àti Injil ta a sọ̀kalẹ̀ fáwọn yẹ̀húdí àti nàṣọ́rọ́ àwọn ìjọ Mùsá àti àwọn ìjọ Ìsá aṣọ Taurat àti Ìnjílì kalẹ̀ fún wọn anábìlọ̀ ọ̀rá wọn yẹn yùdìráúnà ila kitabillahi wọ́n ń pè wọ́n lọ síbi tírà Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún wọn àti kí ni wọ́n ń pè wọ́n lọ síbẹ̀ lè yá kú máa báyìí náà hun pẹ́pẹ́ tíra yìí ni wọ́n máa fi dájọ́ òun ni wọ́n máa tẹ̀lé òun ni wọ́n máa tẹ́rí sí gbogbo alámọ̀rin wọn tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn tíra yìí ni wọ́n yẹjẹ́ fún wọn níta sọ fún pa tíra yìí lélẹ́yìí ọlọ́ni tún mẹ́ yẹ̀tẹ̀wẹ́lẹ̀ fàríkún mìíràn àwọn kan ti yarí nu wọn wọ́n láwọn tẹ̀lé òfin ti bẹnu tíra wọn kìí sí gbogbo wọn ìdí tá a fi tọ́ síra kalẹ̀ fún wọn ìdí kan náà lè yá kó máa báyìí náà fò tíra yìí lẹ́ máa ń láàrin ara yín kọ́lá tí a bá ń jiyàn tí tíra yìí bá ti mú jáde èyí máa ń bẹnu tíra yìí òun ni ẹ tẹ̀lé thumma yatawalla fariqum minhum ọlọ́run láwọn apá kan nu wọn wọ́n sì gbẹ́rù gan rí wọ́n hùn wọ́n níbi òfin náà ìwà tí wọ́n wù lélẹ̀ jẹun kí ló dé ọba fi ń rìpọ́tù bá wa ọlọ́run náà sọ tíra kalẹ̀ kí wọ́n ní àwọn tí wọ́n bẹ láàrin àwa àtàwọn yehudi àti nàtọ́rọ́ ọba sọ kalẹ̀ fún lè yá bẹ́yìn náà ó wá sọ ó sọ alukur'an àti sunna méjèèjì ló sọ kalẹ̀ fáwa a ti gbọ́dọ̀ sí yàtọ̀ láàrin ìdájọ́ tí ń bẹ nínú alukur'an àti ìdájọ́ tí ń bẹ nínú sunna méjèèjì tọ́lọ ń sọ kalẹ̀ fálẹ̀ mú ànábì nù ọlọ́run ọba ló jẹ́ mọ́ nínú alukur'an kẹrì ànábì náà tún sí àlàyé ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé tíra méjì náà sọ̀kalẹ̀ fálẹ̀ wọ́n nàbí sallallahu alaihi wasallam ọlọ́run fún wa sọ ìdí tó ń sọ ìkalẹ̀ ìdí tó torí ẹ̀ sọ̀kalẹ̀ fáwọn yẹ̀wúdí àti nàtọ́rọ́ ló torí ẹ̀ sọ̀kalẹ̀ fáwọn náà ìjẹ́ ń táwọn yẹ̀wú báwọn yẹ̀wú títí wá lò pẹ̀lú tíra ti wọn àwọn apá kan nínú wọn tọ́lọ ní ká máa jọ wọn sáàrá sọ́ọ̀sí nù wọn bí ẹ bá wà nù wọn irú eré ibú táwọn yẹ̀wú bí ṣe àtàwọn nà sọ̀rọ̀ àwọn fàríkù nù wọn àwọn apá kan nù wọn tí wọn ò tẹ̀lé ìdájọ́ tíra yìí eré ibú tí wọ́n ṣe ẹnìyẹn ló ṣe o. ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzzila ilayhi ọlọ́ni a sọ kalẹ̀ fún wa nẹ́bì àdíìsì yìí òun lọ́mọ fi ṣe àlàyé fáwọn èèyàn ma nuzzila ilayhi ìtọ́nà ọba sọ̀kalẹ̀ fún wọn so ìkan méjì lọ́nà sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi ni utitu li qur'an wọ́n fún mi ní alukur'an wa utitu mithlahu ma'a wọ́n tún a máa wá kọ́ mi ní sunna sísè hadith kàmá yu'allimuni alukur'an gẹ́gẹ́ bí sínú kọ́mi ní kur'an sẹ́gbọ́n àwọn ẹ̀rí rẹ̀ sẹ́gbọ́n túmọ̀ ara wọn ni anabi ni sallallahu alaihi wasallam taraktu fikum amuraini bàtà náà fẹ́ kó láàrin wa ó ní taraktu fikum amuraini mo fi nǹkan méjì mo fi kalẹ̀ láàrin lan tadullu ba'di ma tamassaktu bihima lan tadullu ẹ̀ ní sọnù ba'di lẹ́yìn mi ànábì ìyẹn pé tí ìbá sí láàrin mọ́ ẹ̀ ní sọnù mọ́ mọ́ ilẹ̀ àwọn afá ń pè ní mọ́ ṣàrùtíyà mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ni o in tí ò níjọ ẹ sọnù tí bá kó láàrin ni pé mọ́ tamassaktu bihima lópin ìgbà tẹ́ ẹ bá di àwọn nǹkan méjèèjì tí mo gbé kalẹ̀ fún yín tí mo fi kalẹ̀ fún yín lópin ìgbà tẹ́ ẹ bá di mu dáadáa òun lẹ̀ fi lè sọnù bàbá wa di mu ńkọ́ jẹ̀mọ́ ńlá káyìí ó ti yé ajẹ́ pé gbogbo ẹni tí ò bá ti di méjì mú tí ó rìn lójú ọ̀nà méjì ẹni sọnù ni pẹ̀lú hadith zakayi tó dáa níbi sallallahu alaihi wasallam mọ́ in tí ò ní jẹ́ sọ́nù mọ́tàmọ́ sáptó bíhìmà lópin ìgbà tẹ́ bá di méjì mú ni o ìyẹn pé tẹ́ bá ń lo méjèèjì nínú sẹ̀mí ayé yín ẹ̀ ní sọ́nù ẹni olùmọ̀nà ní àmọ́ bẹ́ẹ̀ bá ti di méjì mú tẹ́ni kan lẹ́dì mú bẹ́ẹ̀ abẹ́ ẹ̀tẹ́ ẹ̀dì mú kankan mú rárá bẹ́ẹ̀ ẹni sọnù yín o kọ́dà bí gbogbo ayé ò bá rí ní ẹni sọnù ẹni sọnù lẹ́ni yẹn lọ́dọ̀ ọlọ́run ọba anabi ni kitab allah alakoko na ni alukuhan wa sunnati àti sunna ni anabi méjèèjì ọlọ́ni yá ayọ́ lẹ́ni na amẹ́nu ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ ẹ ní imẹ́n àti ọlọ́ọ̀ wa ati'u rasul ẹ tẹ̀lé àti ọlọ́run wa ati'u rasul ẹ sì tẹ̀ láti ànábì fa in tanaza'tum fi shay'in wa ulul amri minkum àtàwọn tí wọ́n bá jẹ́ àfà àtàwọn alfáàsẹ̀ yìí ẹ tẹ̀lé tiwọn náà olùwọ́ wa fa in tanaza'tum fi shay'in tẹ́ ẹ bá wá ń ṣe fàǹfà lórí nǹkan kan fi ṣẹ́yìn lórí nǹkan kan ìmọ̀ amúrùdín àwọn amúrùdùnìyà gbogbo bí tẹ́ ẹ bá ti ń ṣe fàǹfà kò bá jọrọ ẹ̀sìn kò bá jọrọ ayé kí lọ́lọ́ sọ farubúhù ẹ dá nǹkan yẹn padà lọ sọ́dọ̀ ọlọ́run àtànẹ́bí kí ni wọ́n sọ lórí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó náà bá jẹ́ mùsùlùmí tíra tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fáwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ ìdí tó fi sọ̀kalẹ̀ fún wọn lè yáàkùnmọ̀ abẹ́ ìnàfẹ́ tíra yìí ni wọ́n máa fi ṣe ìdájọ́ láàrin ara wọn bẹ́ẹ̀ náà ló ṣe fálùmọ́ ànẹ́bí ó sọ àlùkùránì ó sì sọ àdìsí kalẹ̀ fún wa kí ló ká máa fi ṣe jẹ̀mọ́ ó ní ká máa fi dájọ́ láàrin ara wa sáà ń lò bẹ́ẹ̀ jẹ̀mọ́ àwọn èèyàn ló a wà yìí ọlá ṣe wù ní àfáà sọ ibi tí ayé lajú ẹ̀ ti dé lónìí àwa wà lórí kọ́lá ṣe wù àfáà sọ mẹ́rin wà ṣe tálàfáà ìdí ń jẹ́ ọ̀rọ̀ qala Allah qala rasul qala ma ìdí ń jẹ́ ọ̀rọ̀ kò sí tẹ́pẹ̀ ní kọ́lá ṣe wò ọlọ́run sọ anábì sọ àwọn sahaba sọ káwọn bá àjọ yẹ̀wúdí kí ni yẹ̀wúdí ya jẹ́ láìfihàn àwọn kan yud'auna ila kitabillah wọ́n ń pè wọ́n lọ sínú sílẹ̀ ọlọ́run ọba wọ́n ń pè àwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ́ wọ́n ń pè wọ́n lọ sínú sílẹ̀ ọlọ́run ọba liyahkuma bainahum kó máa dájọ́ láàrin wọn thumma yatawalla fariqum minhum àwọn apá kan náà wọ́n ti yarí gá irọ́ bá a ti rí nínú àwùjọ ànábì lórí náà àwọn kan dúró do pé ìjẹba ti lẹ́sẹ̀ o nítọ́lọ̀ bá sọ àtàlẹ́mì nìkan ni àbáwọn nǹkan òdó bẹ̀ sọ wá nú wọn sọ bá sínú wọn lọ tún èrò ẹrù èyí tó lè fi bọ́lọ̀ dáadáa nu àmọ́ ẹgbẹ́ tí wọ́n lò ní pé kọ́lá Allahu kọ́lá sheikh ọlọ́run sọ àwọn àbá tó sọ kò sí tọ́kọ́ pẹ̀lú ọ̀rọ̀ nẹ́bì èyàn lè rúlà níwájú ọlọ́run ọba torí ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì sọ̀rọ̀ ìfún wa nínú hamad anábì lásìkò kan bọ̀ wá o àsìkò náà rè àní àsìkò kan bọ̀ wá anábì ló wíwẹ̀ léyìí tí ò sí tẹ́lẹ̀ lásìkò anábì irú rẹ̀ ó sí àmọ́ anábì sọ anábì lásìkò kan bọ̀ wá ẹ máa rí ẹlòmíì kò nímọ̀ nípa ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe tán láwùjọ lónìí wàláì bàbá ń sọ̀rọ̀ ẹ̀sìn àbòsí pọ̀ láwùjọ ìpúpọ̀ wọ́n sí àbòsí lẹ́sìn ọlọ́run táwọn dókítọ̀ àwọn mẹ́lẹ́kù dókítọ̀ tó bá ń sọ̀rọ̀ ọ̀gẹ́ gírísì dá sí kò ní dá sí ọfẹ́ kan lé rẹ bí kìlá ní kọ́ pé wá òun ó sì pọ̀ mọ́sẹ́ òun náà ló mọ ilé ó ní ẹ tún kẹ́kẹ́ lọ́dún yìí ó ní báwọn kẹ́kẹ́ láìpẹ́ yìí ẹ má gbé fún yàn nígbà yín kan sọ ni a nǹkan àmọ́ wọ́n máa ń kàn lójú mi èyí tí ń kọ́lé bọ̀ nísìnyí yóò tó 40 years tẹ pé òkú ọdún mẹ́ta sí rẹ̀ èyí tí mọ́ mójútó mọ́bọ́nà bí ọ sọ́gbé fún wàláhì à nígbé fún bàbá sì gbé fún ẹni máa ya dẹ̀dẹ̀ ẹni máa fẹ́ràn ọ̀pọ̀ <laughs> ẹni máa fẹ́ràn ọ̀pọ̀ lè gbé fún àmọ́ sí ẹgbẹ́ náà ẹ̀mí yóò sì máa ṣe bákan bákan pé ṣé ẹni sì mọ́ pa kápẹ́ńtà báyìí àlegbà

ìtàwọn ní ọba sí ìtàwọn fẹ́ ni yóò nípa rẹ̀ tó fẹ́ dá sí kíláàsì àpí ẹ̀yìn àwọn táwọn sọ́rọ̀ yà yìí àwẹ́ máa sì ní àpàwọn sáni àpàwọn ń gẹ̀ẹ́sì sọkọ́dákẹ́ àmọ́ tó bá ti di ọ̀rẹ̀ sí kò rí bẹ́ẹ̀ ìgbà ńlá wípé àwọn pé ẹ̀yìn tẹ́ déwò yìí àwọn bá bá wọn lẹ́bẹ̀ẹ́ ṣe nu kọ́dà àṣejì tó wá wọ ọ̀rọ̀ náà báwọn báyìí ti ń ṣe tá bá wọn nu ó tí wọ́n fi lọ́dọ̀ ọlọ́run ọba ẹ́ ọlọ́run ti gbà wọn lẹ́rú <laughs> ọlọ́run gbà ní ẹrú mo fi ọlọ́run búra nínú òsùn àwọn afọ́ oní tawhid kúfúrò ní pé jẹ́ ilé wọn pé àwọn àbáyé ti kú ọlọ́run ti gbà lẹ́rú ni pé ọmọ àlìjẹ́nà ni wọ́n kò sí yàtọ̀ ń bi kọ́ pé ẹni tọ́lọ̀ òpè lọ́mọ àtẹ́ntọ́nà wọn ò pè ní ọmọ àlìjẹ́nà kọ́ ọ pé àlìjẹ́nà ẹ̀sẹ̀ kan méjèèjì àfà àti hana pé lágbájá ọmọ náà ni lágbájá ọmọ náà ni lágbájá ọmọ náà ni tẹ́ ń bú tẹ́ lórí bú àfà ni àtàfà tẹ́ láìkì ah bàbá ìwò ní ni ọ́ ah bàbá ìwò ní ni ọ́ ah àwọn alájì túlẹ̀ wọ́n bẹ lálìjẹ́nà báyìí tí ẹ ń torí ẹ̀ torí pé ń hálìjẹ́nà ẹkún wà sí rẹ̀

àwọn ọmọ sọ pé ẹni bá ṣe báyìí yóò wà lè jẹ́nà ẹni bá ṣe báyìí yóò wọ̀nà kọ́nà ọba rẹ̀ ti ń ṣe ọgọ́rọ̀ pé bẹ́ẹ̀ àníbi ni gbogbo ẹni tí àníbi ni inna fil jannati ghurfata yàrá kan ń bẹnu ọgbà àlìjẹ́nà àfọwọ́ Ibn Abbas ó ní tàbá ti dákò kí ní kàlá ìjẹ́ náà mọ́ sáré fìlákà yẹ ya fọ́tò iru iṣẹ́ ń lo laye. làwọn ti dákò yàrá kan lédi kọ́ wá fẹ́ òbá pé àpé yàrá kókó tó tẹ́ ń lò tẹ́kù yàrá náà ni láyé yìí gan náà yàrá yàtọ̀ síra wọn àwọn tájọ ń gbáyé yìí náà fọ́nà lọrin yìí náà àwọn ará GRA pẹ̀lú àwọn ará òkè wáyé yàrá wọn yàtọ̀ síra wọn yàtọ̀ kọ́dà ilé ìdáná wọn yàtọ̀ ọlọ́wọ́n ní yàrá kan bẹ̀lá alẹ́bí yàrá kan bẹ̀lá àdìjẹ́nà bẹ́ẹ̀ bá wà ń lé yóò sì máa rí ta bẹ́ẹ̀ bá wà ń ta yóò sì máa rí lé ẹtí mọ́ra àwọn tí wọ́n ń kọ́lé o ẹ́ tí àwọn tó ń kọ́lé láyé èyàn sì lè kọ́ láyé kó ànábì ní gbogbo ẹni tó wáyé pé máa ń sálámà sáwọn yẹn dáadáa àtàwọn àlékún kò wọ́ọ̀rì pé òun náà wọ̀n mọ́ sáwọn àlékún sáwọn àlékún sáwọn àlékún sáwọn àlékún ẹni tí máa ń fún àwọn èèyàn ló ń jẹ àtẹni tí máa ń díje yẹn náà fílà lóòrùn nígbà táwọn èèyàn kí nìyí tí wọ́n ti sùn káwárí ẹni kó mọ́ káwárí ẹni kan pẹ́pẹ́ gbogbo mẹ́ta inú gẹ́nì ní mọ́ sí káàmọ́ mọ́ báyìí sápẹ̀lú màrìjánà bá ní pẹ̀lú màrìjánà ìbéèrè ní àtàwà pẹ́ bẹ́ẹ̀ ẹ pẹ́ bẹ́ẹ̀ ẹ pẹ̀lú màrìjánà gẹ́rin ọ̀hún ẹ lè pẹ̀lú ìtàlátà ọ̀nà kò yẹ yìí àmì lórí ẹ ní pẹ̀lú màrìjánà bó ti jẹ́ pé anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí sòkòtò rẹ̀ bá kọjá kókó sẹ̀ yóò ṣe kíni yìí yóò wọ̀ ná tá a bá wáyé ní sòkòtò ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ sápẹ́lọ́ mọ́lá bá ní pẹ́lọ́mọ náà à ní pẹ́lọ́mọ náà bẹ́ẹ̀ náà ni irú ẹni tó pé ànẹ́bí náà bá ń ṣe nǹkan báyìí yóò wà lìjẹ́ náà tá a bá rẹ̀ ti ń ṣe àgbọ̀ pẹ́lọ́mọ àlìjẹ́ náà ẹni tí pẹ́ nìyẹn lọ́mọ náà àtẹni tí pẹ́ nú ẹni alálìjẹ́ náà so ti yé wa nísìnyí ọlọ́run ọba ó tó wá sọ fáwọn àlúmà Ànábì sallallahu alaihi wasallam ká má ju àwọn yẹ̀húdí àtàwọn nà sọ tọ́lọ́run ọba sọ tíra kalẹ̀ fún wọn tó ní kí fi ṣe ìdájọ́ láàrin ara wọn àwọn kan sì yarí wọ́n làwọn tẹ̀lé òfin yẹn àwọn ń bèèrè ọtí ẹ̀ náà nísìn ọlọ́run ti rán Ànábì iṣẹ́ ó sì fún náà tíra ó wá ní ẹ̀yin náà máa lo tíra yìí gẹ́gẹ́ bó ti fáwọn ta ni àwọn yẹ̀húdí àti nà sọ́rọ́ ọlọ́run lẹ́yìn náà pẹ̀lú yapa nẹ́bì tó ti nú wọn láwùjọ táwa ní ti ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ní o sínú wọn àti tí wọ́n ń ká lọ mo fi yà síbi ọ̀rọ̀ táà ń sọ yìí ànẹ́bí láti sọ ń bọ̀ wá ẹmọ̀rẹ́ lómi yóò jẹun yóò yóò wá jókòó sẹ́nu ọ̀nà rẹ̀ kálukú lọ kéwú kò lọ lé kéwú o tọ́mọ́ wọn sọ̀rọ̀ kan wọ̀yá ti ilé hadith wọ́n wá mọ́ ànábì lọ́dọ̀ rẹ̀ pé kọ́dà ọ̀rọ̀ bá ń fà yìí níta ànábì sọ ẹ̀pà rẹ̀ ni wọ́n ní ah, ẹ̀fà àdìsí ilẹ̀ àwọn òfin àdìsí kọ́dà àwọn míì bá débi pé wàláì wọ́n ní àdìsí àwọn òfẹ́ kílófà wọ́n ládìsí máa ń díjà alẹ́ <laughs> wọ́n ní àdìsí máa ń díjà alẹ́ ti àdìsí máa ń díjà alẹ́ àwọn òfin àdìsí ah kùrán làwọn fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n kó kitabullah kùrán là ń yìí tí kúránì bá sọ lérí nǹkan yẹ pé mú un wánu pé ẹ fi rún lẹ̀ wá ni kò ní filẹ̀ mú un wánu kúránì pé ẹ bójú yín o mú wánu kúránì bẹ́ẹ̀ mú wánu kúránì pé igbó mímu kò dá mú wánu bẹ́ẹ̀ ọ bá ti ń gbá igbó bẹ́ẹ̀ àtẹ̀lé làwọn fẹ́ anabi ni kàmí haramallah anabi ní sẹ́mi anabi bá ti léwọ̀ pẹ̀lú ntọ́lọ́ náà bá ti léwọ̀ anabi ní bákan náà ní ìfọ̀jù kan lọ nítorí léyìí ẹjẹ́ ká ronú bí wàdà kíyàn rí ẹ ní àjòjì láwùjọ táwà yìí tí yóò bá rí ẹ lájòjì àjòjì déédé ni ó tí yóò bá rí ẹ lájòjì láwùjọ táwà yìí bílá kò lè rúnà àjò ọlọ́wọ́ bá wọn àbí kẹrí alájòjì àwọn tí wọ́n jẹ́ àjòjì gẹ́bí àfáwà bin Baz rahimahullahu ta'ala ó lò láwọn tí wọ́n di alkùhánì mú àti súnà Nabi sallallahu alaihi wasallam Ànábì ní jẹ́ al-Islam ghariba Ànábì nígbà tí Islam ó dé ó dé ní àjòjì ìgbà tí Islam dé báwọn ará Maka ní Maka wọ́n rí Islam ní ẹ̀sìn àjòjì pẹ̀lú àwọn òfin tó mú wá òfin rẹ̀ náà fi lájòjì pé àà irú ẹ̀sìn wọn lọ fún wa mú wáyìí ẹ̀sìn tí ń sọ fún wa pé gbogbo ọlọ́run ọba tí ń bẹ nínú kàábà lọ́sí dé yìí tí ní ọ̀nà àṣìṣì ni wọ́n eré ẹ̀kan ti bẹ̀rẹ̀ kálukú mú tiẹ̀ wá wọ́n sì ń gbà kálukú mú tiẹ̀ wá wọ́n sì ń gbà ọlọ́run tún lé o wọ́n tún gbà ó fi wá dé rí three hundred and sixty ìwọ wá dé lónìí àjòjì náà nù ìwọ wá dé lónìí ọwọ́ ní gbogbo tí wọ́n àti ìsìn ká má sí máa ti ẹnìkan ni àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọní kò sí yàtọ̀ láàrin olówó àti tálíkà kò sí yàtọ̀ láàrin ẹrú tá a ní àtàwọn náà bákan wájú ọlọ́run ọba jẹ́ islam gọ̀ríbà ìgbà títí wọ́n mú dé bá wọn ara mọ́ká wọ́n rí ní ìrìn àjòjì anábì ni fasayẹ̀ ọ̀bù gọ̀ríbà kama badaha Ànábì ní Islam ó padà di àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ní àjòjì irú ẹ̀sìn wọlé lẹ́yìn ó yàtọ̀ sí tán àti tẹ́lẹ̀ àjòjì Islam fàfàyàwó tó gọ́ rí ìbà kàmà bádà Ànábì tó padà tó yá yóò kò padà di àjòjì lójú àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ tó lájòjì lásìkò tá a wà yìí orí bí àbí orí bẹ́ẹ̀ ó ti dájò jù ní ẹ̀sìn anábì gangan tó bá mú ọrún léyìn ó sì yàtọ̀ ó ní àáfà ti dé ó yàtọ̀ ó yàtọ̀ à ẹ̀fí à òun ò ní ṣe gbéléyìn wa òun ò o fálọ̀ lé níbi díà ni wọ́n ti rí ọrùn pé ọjà tó nílé àwọn kí lànà bí wàá sọ fún yín ẹni tó bá rẹ̀ lájòjì kí lànà bí sọ fàtúbà lẹ́l gọ́rọ̀bà anábi ni mo kí ikú eríire mo kí ọkú oríire ìwọ tí àwọn èèyàn rí lájòjì jẹ́mọ́ kí ló fẹ́ àjòjì in tó fa àjòjì òun ni tó wípé ìkìlọ̀ tọ́nà ọba kìlọ̀ fún wa nípa àwọn yẹ̀húdí pé yud'awna ila kitabillah liyahkuma baynahum thumma yatawalla fariqun minhum in tó ń ṣe yìí ni pé àwọn Yẹhudi ọlọ́ni ẹ jọ wọn ẹ má jọ àwọn apákanu wọn àwọn àwo àwọn tí ó pé tíra tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọn kẹ́ wọn ló gẹ́gẹ́ bí òfin láàrin wọn kẹ́ wọn tẹ̀lé òfin tí bẹ́nu ẹ̀ wọn láwọn tẹ̀lé bá wà lẹ̀ ní ju àwọn ẹni yìí ẹbù di àjòjì kò sí kankan tó yàtọ̀ alùsùn náà fi di àjòjì láwọn torí pé wọ́n tẹ̀lé òfin ọlọ́wọ́ bá ẹnìkan bá fíjọ kan àgbàlagbà lẹ́nu yẹn ó lóun fẹ́ òun láìkì àwọn ìjọ alùsùnà bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọ́ bẹ̀ bó lè yóò ṣe wọ́ mo ní bàbá kò sí wíwọ́ fọ́lá kò ní kò síbi tá a fi máa ń ṣe mítínì àmọ́ nǹkan tẹ́ ṣe tẹ́ẹ̀sì di hálù súnà ẹlọ́ra kùrán tán translate pẹ̀lú èdè tẹ́ bá gbọ́ dáadáa kẹwàá sọ̀hí Bukhari àti Muslim àtàwọn tíra mi náà tẹ́wàá kọ pẹ̀lú èdè tẹ́ni tẹ́wàá rí fẹ́bà ń ka Kùránì yìí yìí tó bá ní ẹsẹ fúnra yín ẹsẹ yìí tó bá ní ẹsẹ fáwọn ọmọ yín ẹsẹ yìí tó bá ní ẹsẹ fún àwọn aládùúgbò yín ẹsẹ yìí tó bá ní ẹsẹ fáwọn ìyàwó yín ẹsẹ bẹ́ẹ̀ náà nínú àdìsí náà ẹ wá wo ohun tí ó tẹ̀lẹ̀ bàbá yìí gbìyànjú ẹ̀ ó gbìyànjú pé kọ́dà ó fi ràn mọ́lẹ̀ pàtó padà kánú àti ìsìn àbíbẹ̀ èyí tó bèè lọ́wọ́ mẹ́nu àwọn èèyàn pàtó sọ àdàgbà jẹ́ kí nìkẹ̀mí òní wíbẹ̀ <laughs> torí ọlọ́mà ní jẹ́ bẹ́ẹ̀ ara àwọn ọ̀rọ̀ burúkú tí sọ ìgbèbè nínú àdàgbà jẹ́ kí nìkẹ̀mí òní mọ́ wíbẹ̀ mọ́ àdàgbà jẹ́ ra ó kú ọlọ́ni jẹ́ àrọ̀hù bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ tẹ́ fókọ̀ yìí ìtumọ̀ tí ó dá ni ìyẹ́ pé ọdàgbà lọ́wọ́ di rádaràdá tọ́bá ti máa ń lo àwọn òfin yìí lérí àwọn ọmọ rẹ̀ àti orẹ́ àtàwọn aládùgbò rẹ̀ náà ọ yàtọ̀ ládùgbò wọn ẹ̀ nǹkan máa dẹ̀ sánà ọ̀pá lára jí o ẹmúra o ẹmúra sádùá o torí kí ọ gbanú kò á ní pé àwọn ọmọ rẹ̀ pàti bàlágà kan bojú ọwá gbèjì àbò ọgbẹ́ náà lórí àti bojú tí o ti alájí tí o kẹ́rin tẹ̀wù níbi wàláì ọ̀ ti gba fọ́ọ̀mù tí n tó fi di

ọ̀lẹ́yẹ lérí fún torí ẹ̀ hadithi anábì rẹ̀ gbàgbọ́ lálàáfíà olóní ń ṣe ọlọ́ya fọ́tò mọ́ gbogbo fọ́tò lẹ́yìn ọba kúnlé sọ pé nǹkan tí ó pa hey mo ti àwọn akọ̀lọ́ ọmọ tara tẹni sọ sílé kéwù yìí gan náà abákan ló mọ́mọ́ wálé yọ amẹ́ ah olùmọ̀rùgẹ́sìmọ̀ kó mọ́mọ́ wá so every Thursday ọmọ sí wà sí àwọn kan máa ń sọ pé léyò da ẹkọ́ òní sọ́wọ́ àwọn kan ṣe ń lé o pọ̀ tó ń pé léyò da léyò da àwọn ọmọdé máa ń bẹ́ question ṣe pé àwọn ti expose gan because ibẹ̀ náà àwọn ọmọ ìtàwọn òbí wọn jó ń súnà nítorí àwọn pé kò da àwọn ọmọ aṣọ láàrin ara wọn kíláàsì ìkan bá sọ wípé pé fọ́tò da wọ́n bá dé ọ̀dọ̀ ọ̀gá níbi tán ti ṣe wà sí fún yọ tọ́sí ẹgbẹ́ fọ́tò da wọn ọ̀gá ní fọ́tò da lóòótọ́ wọ́n bá tún hó pé eléèlú ráìtì lára wọn ọmọ délé báyìí bàbá níbi tó ti kọ́ bẹ́ẹ̀ tó wọ́n kíyèsí ni pé nǹkan fún gbogbo owó rẹ̀ tó láwòrán nǹkan kún náà olóhùn kíyèsí gbígbà pé eré ọmọdé ní the next ni pé ó wá fẹ́ kírun èyí táwọn bá gbé sérí david tẹ̀sán ló bá yí sódì àwọn èyí táwọn àfi sára rí fílíǹgì ní bá ń tu kí ló fi sẹ́kọ́mọ̀ ẹ̀ ti di ó ti ó ti di sẹ́ńjà kí ló ti jẹ̀mọ́ ó tẹ̀ lófin ànẹ́bì ó ti di àròjì nǹkan tó ti yẹn ó ti di stọ́pù brain àwọn parents ẹ̀ àbá ń tẹ̀lé wa wọ́n ń tẹ́ tiwa kò sí wàhálà náà àwọn náà mọ̀ òfin ó ní ẹ̀gbọ́ ọ̀kọ́ ara program school wa bẹ́ẹ̀ bá mú a ilé táwọn ọmọdé mọ̀wé kọ́dà ó tún sọjọ́ náà oníwà láì àwọn kan tó mọ̀ bọ̀ ní sí ilé òní kí mọ́ wá o àwọn sàrẹ́ kò ní àtẹ́ndì wọ́n àtẹ́ndì ó lọ́wọ́ rìpọ́tì wa ní mínísírì pẹ̀ntà nǹkan àwọn ọmọdé yìí mú ní èdè lọ mú ní ẹ̀rọ pé gbogbo ẹni tó bá dádẹ̀ orí kalẹ̀ ló mọ́ ní aims àti objective àwọn christian wọ́n ní school wọ́n ní aims at objective wọ́n ní university wọ́n ní aims at objective àwa táwa náà dá tiwa kalẹ̀ àwa náà ní aims àti objective aims ti wá ní pé gbogbo àwọn mọ́ta bá ń kọ́yà yìí ìtọ́rọ bá ti ní ọ̀dá àtànábì kan gbà mẹ́ kọ́lá bí òtàwò bí ọlọ́run ọlọ́gbẹ́bà ní kọ́pọ̀lẹ́ kọ́ wọn kọ́lá wọ́n lọ́wọ́ wà lọ́rí lọ́kọ̀ wà lọ́rí mo dáwọ́ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ lò jàmá wallahi alazim ká mọ̀ tẹ̀lé òfin ọlọ́run ọba òun ni yóò fi jájòjì ọgbọ́gbọ́fọ́ tó dáa ta ló sọ bẹ́ẹ̀ jàmá anábì ló sọ bẹ́ẹ̀ fi hadithi sahih ibi ta níbi ni pé kọ́ láwọn dájú pé tí àdísì lálàáfíà gbogbo àdísì bẹnu Bukhari tí bẹnu Muslim gbogbo àwọn olùmọ̀pátá lágbàáyé wọ́n ní kọ́ lálàáfíà gbogbo àdísì wá tó pa fọ́tò láyé inú Bukhari àti Muslim lọ́wà wọ́n náà gbọ́ bá ti sọ ní sí ọsì délé ọwá kó gbogbo ìdílé rẹ̀ sọ pé ọwá kó lọ́ọ̀kan náà ìyàwó rẹ̀ wọ́n báyìí pé tí ò sí nígbà kọfẹ́ tó lése ni but ìsinú tó ẹgbọ́n tó lése báyìí wò ọsùkó ọwá kó papọ̀ ọba mú ni ìsánáńkọ́ sí ò sí mo fẹ́ sún à ah, mo sì tẹ̀wá kó ẹfẹ́ gbá wèrè azáhùwà kẹrì bánàbí jẹ́kọ́ orí gẹ́gẹ́ nìyẹn tí èèyàn bá fi lè yapa ní tí àwọn yẹ̀wú ní sẹ́ríbà yìí èyí ó di àyù láwùjọ yìí kò rọrùn ìtẹ̀lé àti ẹ̀hún àti ìtẹ̀láti ọlọ́run ọba anẹ́bì ní kò rọrùn but àwọn òpé àkótí rọrùn àìrọrùn rẹ̀ pé lílò rẹ̀ kí ò rọrùn kéèyàn fi rúgbọ́n lẹ̀ sọ́nà èèyàn lówó nítorí tọ́lọ́n wàláì kéèyàn fi rúgbọ́n lẹ̀ ò náà lówó ó yóò tún tẹ́ fún rẹ̀ ni àwọn tí wọ́n ní rúgbọ́n náwó lẹ́nu gbọ̀ngàn o torí àkọ́kọ́ wọn ò fẹ́ kàn fáwọn ti darúgbó torí yóò ti tẹ́ funfun wọ́n tẹ́ máa ṣe fáìmọ̀ káàkiri wọn ò fẹ́ kàn fáwọn ti darúgbó ẹ wá ní fèsì rí ó mọ̀ pé kò lè jẹ́ three days bóyá everyday ni fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ ń bá sí láàrin ọ̀sẹ̀ kan àbí láàrin oṣù kan ó lè mọ́ ná fifty naira wọ́n lọ fifty naira òkèrè o fifty naira ké ó tóbi lójú ẹlòmí nítorí tó fi pé ẹlòmí táwọn kìnnìbá sẹ́ẹ̀nì kìnnì ti sọ pé ọya tọ́wá ti tẹ́ nọ́mbà yìí àfọ́ ní kìnnì yìí àti kìnnì yìí ọwà fún fifty naira lóṣù kan náà ni àbí ah fifty naira kìnnì ó ti pọ̀ jù <laughs> fifty naira pọ̀ fifty naira lóṣù ọmọ ètí ń jẹ́ bọ́sọ́ máa parí eh, eh. one thirty billion thirty eight tí wọ́n kàn rò pé ìlú wọn jẹ́ láàrin tọ́ ní wọ́rì àmì ìta fẹ́ lò kàn kí lákàyẹ̀ lè tẹ́wàá ìlà àfisọ́lé ìfọ́ sùtẹ́ ìbá ti sáàtì kó fẹ́ máa tẹ̀lé òfin ọlọ́run ọba èyí ó di àjòjì orí àwọn èèyàn lọ́wọ́ kan náà ni bọ́ọ̀lù sì jẹ́ kẹ́ ọlọ́run ò fẹ́ kẹ́ ju àwọn èèyàn because nítorí fi ń rìpọ́ọ̀tù wọn fún wa nu fún mi àtàwálà fàríkù mínìfọ̀ àwọn tó padà wá gbẹ́rù gbọ́n pé ah, ìwé òfin tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fáwọn yìí kò tẹ́ àwọn lọ́rùn àwọn òtẹ̀lé torí túmọ̀ rẹ̀ nu nígbà tí wọ́n bá ka ọ̀rọ̀ ọlọ́run fún ọ pé tọ́lọ́ bá ń fẹ́ rè ìtàlẹ́ ìfẹ́ rè àwárí lára rẹ̀ ko change kò change wàláì èyàn ṣe ràyàn ni ṣe ẹ̀rẹ́ tí ń gbọ́rọ̀ ọlọ́run tí ó lò ni ó ha eribu ni ha ó ti àjídá aláàrùn ìníwá mọ́ erí ó tún wá ju erí ibú kọ́ lò lọ fúrẹ́lò mi èsù pé ń gbọ́ sàlámà tó ní kọ́nà ìgbọ́rúwà àwọn alùsùn náà sọ́rí sísátọ̀ wá sáun náà eré ibú lò náà àmì eré ibú rẹ̀ tó wá ju eré ibú kọ́ ọmọ gbọ́ kọ́ ọmọ lò lọ torí kéèyàn máa gbọ́ kéèyàn máa lò ẹlẹ́sẹ̀ lèyàn dìyàn tí ò bá ti dìnà rẹ̀ lóòótọ́ gbà pé kí ní yà àrọ́ mu ni àmọ́ ìlẹ́sẹ̀ àmọ́ kèsì kọ́lá báwọn bá fẹ́ ṣe mo rẹ́dì fún ẹni yẹn ó sì rí mi ní mùsùlùmí ìmọ̀ni ti sẹ́kù lára rẹ̀ tẹ́ kí mọ́ni sẹ́kù lára yàn eré ńlá ni mọ̀nkánà fi kọ́lbìhì mìtíkọ́lá zárúrà ti mìnà ìmọ̀n àníbi ní gbogbo ẹni tábà wọ ọkàn rẹ̀ tábà bá ìmọ̀ni tí ò ju ọmọ náà gún lọ wọ́n ní ọmọ náà gún kòkòrò kan tí ò ṣe fojú rí ni àníbi ní tòun ti bẹ́ẹ̀ ọwọ́ àdìjẹ́nà ìwọ tó ń gbọ́ wà títọ̀ sí máa lò ó sì jẹ́ mùsùlùmí àmọ́ náà ó fìyà pé ọgbọ́n ọ̀sẹ̀ kí tó bá tó wù ní. ọlọ́run ha n'i ìgbà tí wọ́n mú àwọn ọmọ náà tí wọ́n mú wọn sínú náà báyìí àwọn màláíkà tí wọ́n sọ iná àwọn wá dúró báyìí wọ́n wá mìírí kí ló tẹ̀ ẹ̀wọ̀n ètò ọlọ́run ẹwà ti kò sáwọn àfẹ́ wà sí gidi ládùúgbò ní yàrí ẹ̀ẹ̀rá àwọn àfá tí wọ́n ròyìn pé bọ́jú òní ti rí léyìn ẹ̀ẹ̀rí wọn ládùúgbò yìí àkọlùbàlà kọdìjá ànànàbí àìníparọ́ ohun ìtẹ́parọ́ láti gẹ́rùn tẹ́lẹ̀ wa kọ́dà ẹgbẹ́ ilé wa náà wà àmọ́ fàkàdábùnà níta máa ń sọ fún àwọn alùsùn ní pé fàkàdábùnà àná parọ́ ni torí pé

ọlọ́wọ́n ní àwọn pàtàkì wà láyé abàtí rẹ̀ wà àdíkà yẹn mọ́ o pọ́n ti rẹ̀ lónìí náà tó bàtí rẹ̀ àdíkà yẹn mọ́ wà àdíjẹ́ náà lọ ẹnìyẹn náà sẹ́ ó gbọ́rọ̀ náà kò lónìí tọ́rọ máa fi sálì tọ́rọ máa fi sínú náà yóò tó padà yọ́pọ̀ mẹ́ àmẹ́ni tí ẹni tó á mọ̀ mọ̀ tó lò ó ti ẹ̀fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àgbọ̀rọ̀gbọ́ ni àìmọ́tẹ̀lé lọ́wọ́ díyà ọwọ́ rọrùn ẹnìyẹn ti di gbèfèrí

èyí tà ń sọ fúnra conclusion lórí ayà yìí ká tó padà máa sọ ìyà tí ó jẹ wọ́n ìtọ́lọ̀fẹ́ ká mọ́ bí ayà yìí ni pé ká mọ́ jẹ àwọn Yẹ̀húdí àti nàtọ́rọ̀ lọ́nà wo Ọlọ́run bá sọ tírà fún wa ó sọ tírà fún wa náà ní ìdí tí wọ́n fi sọ fún wọn ni pé kí wọ́n máa fi ṣe ìdájọ́ láàrin wọn ni ká tó kí ni yìí ká máa àwọn apá kan nù Yahudi àti Nasara wọ́n láwọn òfin ìdájọ́ láàrin wọn wọ́n gúnrí kò ọlọ́pàá sọ yàtí padà jẹ́ wọ́n lẹ́yìn ìwọ mọ́ agúnrí kò ń tàn sọ fún ọmọ ìmọ̀ agúnrí kò rẹ oníkọmọ lòdì ọlọ́ọ̀bá mo wá ló nira ẹjì tí parí ọ̀rọ̀ sínú mo wá ló nira ní nira rẹ̀ tá ló nira kìí ṣe kí àti lò kọ́dà àwọn obìnrin tẹ́ ọmọ aláàgbó àwọn máa ní ọ bìláì ààrẹ ní àwọn yáyì ẹkẹ̀mọ̀ ìnáì sọ́pọ́lù bọ́n ti dábò orí un torí pé ọlọ́wọ́ pé la yukallifu Allahu nafsan illa wus'aha ẹlọ́bẹ̀ náà rárá kéé ni wọ́n la nínú oòrùn kéé ni wọ́n la ọlọ́run ní tí ó kó àti umu ń lọ òun wá mú sẹ́mọ̀ tó wá mú mọ́tò ìyá kan wá tóbi ní báyìí ní sẹ́mìlá ẹ̀wù tó wọ̀ ẹ̀wù àwọn tí nílẹ̀ sẹ́mọ̀ báyìí àà ó kọ̀ǹgbà kó òun wọ́n sàtú jáde ẹlẹ́ha ilé wa ni à ìyá kò mú ó wá ní kó fọ́ bá ọ̀rá yìí ó bó ṣe olótútù wọ̀ sí lágùn olótútù kò sí lágùn òun tó wọ̀ sí kan ológun yakalẹ̀ ní kankú àtàwọn mẹ́ta ń kankú báyìí kò nira èyí táwọn onínira nu àmọ́ ìnira bẹ̀ tánàbí sọ ìnira tó ma bá pàdé látọ̀dọ̀ àwọn tán tẹ́jọ ń rìn pọ̀ bóyá níbi iṣẹ́ tẹ́mì ló fi fẹ́ kọ̀ ìnira tó ma bá pàdé lọ́dọ̀ àwọn èèyàn rẹ tẹ́mì ló fi fẹ́ kọ̀ kọ́ sí nítorí lérí ọ̀pẹ́ o ànábi ni ti yálà náà zaman ànábi láti tó ti ń bọ̀ ọba àwọn ẹ̀láyé o alìkọ́hìm aládìnìhì ẹni tó bá dúó lérí ẹ̀sìn rẹ̀ sísinsin pé mo fẹ́ máa lo sẹ̀mí bí ṣe ń bẹnu kùránì àtàdís ànábì ni wá fi lè díbẹ̀ kàlẹ́kọ́bìs alẹ́lì jẹ́mùrì ànábì ní ìnira tẹ́ni wọ́n mọ̀ rí yóò dàgẹ́ bí ìnira tẹ́ni tó mú ogun náà tó lé tó wá di lọ báyìí ànábì ni mo ti rí nù bí ẹ bá di ogun náà mú tí bá ní ọ́lá tó díjú tó ń yọmi lójú tí gbogbo rẹ̀ bó kí ló padà ṣẹlẹ̀ jọmọ́ yóò tutù ní kò nínú ọmọ bí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ sí mẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wọn tẹ̀lé tọ́lọ́n ta nẹ́bí ìtọ́pẹ́ súnú òjò náà lọ yóò ní ọlá gẹ́gẹ́ bí ẹni tó ni o àwọn ilé òní ọgbádùn o àwọn ìyá rẹ lójúmọ́ ọmọ o àwọn àbúrò rẹ hey alájìṣe kọjá nǹkan ti o wàláì wọ́n máa mú ájú yìí wọ́n náà níjọ́ tó di tí ń báyìí ní kò ní síkẹ́ rí yíò abẹ́sọ̀ yẹn mọ́ sọ bẹ́ẹ̀ múnà ọmọ òun pa ṣe bíbọ̀ dápà jọ gbé pọ̀lú táwọn ọ̀rọ̀pàá ilé ìsáwọn náà ṣe súnà ni àwọn kí níyàn máa fi hàn ìyàwó rẹ̀ máa fi àwọn mọ̀lẹ́bí ẹlẹ́ lóngbògbà àwọn ọmọ ẹ̀rọ kí alájì dádì wọn máa sunkún sí ọlọ́run ìnira òun ni ìnira tó máa ń rí bẹ̀ gẹ́gẹ́ òun nira eléyìí olóṣì ti kẹrin nǹkan tí ọlọ́run bá ní mẹ́rẹ̀ẹ̀rin òun ni tá a bá ti lè láńbẹ̀ àti ṣe rire wọ̀lá ásìrì innal insan láfi kúsì ọlọ́ni mo búra pẹ̀lú asì innal insan ọmọ ẹ̀dẹ́ ènìyàn láfi kúsì wọ́n wà ní àgbákò illa alladhina amanu àfẹ́tọ́wá ní kọ́lítì mẹ́rin ní òní sínú àgbákò lópin ìgbà tó wá fi dé èèyàn ọwà ní àgbákò innal insan láfi kúsì illa alladhina amanu onítọ́nà wọn bá sọ áyà mi kalẹ̀ súra mi kalẹ̀ fún àlùmà nẹ́bì eléyìí nìkan ti tó fún ẹ̀rí fọ́mẹ̀dé ìrìnàlì kìyàmà kó fi tẹ̀láti ọlọ́run ọba kọ́ ní mánì kọ́ tẹ̀lé tọ́lọ́ta nẹ́bì kọ́ sì máa ní sùúrù kọ́ sì máa sọ òdodo tọ́wá quality tí ò ní jẹ́ kéèyàn wà ní ọmọdé rẹ̀ tó sófò ọlọ́mọdé asófò ọlọ́mọsájú ọrọ̀ fún wa láti tẹ̀lé tọ́lọ́run àti tànẹ́bì gbogbo onírà tá a bá ń rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ipa máa ń lè wa kó ka ìmíràn mi ń bẹ́ẹ́ pé láti bí àti jẹ àti mu ló ti fẹ́ wá pé ó lè fẹ́ dì sọ́ọ̀pù jíjẹ mú rẹ hey ah tètè kó tó pàrọ̀ àdìjẹ́ náà tún á ṣe ráyì ah tó pàrọ̀ àdìjẹ́ náà tún á jìyà láyé ah ah kò tẹ́mi lọ́rùn ìmọ̀nà rẹ ti dínkù nìyẹn àbí ọlọ́run wọ́n sàmúwádó wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam àwọn ọmọ níbèrè nígbà tí aláyẹ bá ń gbà ọlọ́mọ ń gbà fún sísun mọ́ túnmọ́ wọn wọ́n ní kí wọ́n gbé ní àwọn pọ́sìtì lè àwọn ọmọ èèyàn àwọn ìyàwó èèyàn wọ́n lè máa sí lásìkò yìí kí wọ́n kó wọn jọ pé ìtọ̀yá ìsinúfẹ́ tó kápóra jọ tí ò sí kó sí fídíà ìyẹn ti kó sí fídíà nìyẹn èyí ò sọ fún wọn ni pé Abdullahi ìsinúfẹ́ tó tó kẹsì prayer o second meeting ìyẹn lè sọ́bà náà tọ́wá sí ṣe prayer yẹn fún tàbí mínú o so kéèyàn kan kéèyàn kan rìmáìdì wọn náà ni kọ́lá bẹ́ẹ̀ bá sí lé kéèyàn kọlu wọn so umu ẹlá kan gbàgbé o àti ẹtì ṣiṣẹ́ tó bá yé o ẹ gbàgbé prayer o ẹ gbàgbé mi o wọ́n gbàgbé àwọn ọmọ rẹ o ẹ̀yin ọmọ gbàgbé wọ́n gbàgbé ayé o ó fẹ́ tàbí kí ká kojọpọ̀ báwọn bídà ni wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn bídà ni wọ́n ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n nípa ìrun tarawih so àwọn àdìsí àwọn afá ní sókí àwọn afá pèsè méjì lórí ẹ̀ àwọn àfáà ní irun tàràwí ìtàmàtàtà mú wọ́n ní kọ́lá àwọn bí àwọn mọ́lìkì àwọn fara pé yẹn lè kí 40 pàà fà fún ìrànlù pé yẹn lè kí 40 àwọn kan ní olóǹkà pẹ̀lú ẹ̀rí mọ́tínà mọ́tínà alẹ́bí nínú òru méjì méjì náà ni a sì dáhùn ta'ala alami sawab léyìí táwa rí lónìí pẹ̀lú àwọn tí àwọn àfáà àtàwọn àti àwọn àfáà táwa onímọ́kànlá pẹ̀lú àdísì Aisha kò sí tako masina masina irun òru méjì méjì náà ni méjì méjì yẹ́ pé méjì méjì lẹ́ẹ̀mà kí tẹ́sẹ̀kí ni yìí tẹ́sìmọ̀ sálámà àmọ́ ní hajjú olóǹkà dẹ́sẹ̀ àlà òní Aisha ń sọ láìsà fi sọ́nù Bukhari onímọ̀kánà nàbí àdísì yẹ́ wà fi wọ́n Ramadan ó lànàbí ò kí ń ṣe àlékún lórí irun tàràwí kò bá jẹ́gbà Ramadan àgbà tí ò sí Ramadan ànàbí ò kí ń ṣe àlékún lórí mọ́kànlá àìsà tó wọ́n fún bí hadithi mi inú Bukhari again ó ní irun wa nẹ́bí tààtì ní máa ń kí ó sì àtakùrà wọn náà ó yìí náà àbíkùnmọ́ ti ń ṣe ni ó mọ̀ sí ṣe àìsà yìí tó kúmọ́ náà ó tún wá ń bí àdìsí míì ní tó wọ́n ń sàlàyé tó ti pé tatíhun ó ní ìrun wa ànẹ́bí sọ̀tọ́lá ànẹ́bí yóò kí mẹ́rin yóò jókòó yóò sinmi ìyẹn pé yóò kí mẹ́rin ni pé yóò kí méjì yóò sàlámà yóò tó kí méjì yóò sàlámà tó bá yóò ní mẹ́rin àbí tó bá dé ní mẹ́rin yóò wá jókòó yóò sinmi yóò tún wá kí mẹ́rin míì yóò tún sinmi ó ní mélòó ó ní mẹ́jọ tó sì lọ́wọ́ kí ó yá ó jẹ́ mélòó ó jẹ́ mélòó táàlù fàájàrí bá wá yọ ànábì wa kí méjì ó jẹ́ mélòó o ní tàtín tí akàmì àti ìtọ̀run méjì tó ní yóò kí irun kí ní jẹ́ káka táàlù fàájàrí ni òun àwárí pé mọ́kànlá ẹ̀lẹ́ ó fẹ̀tẹ̀ bí àwọn alùsùn ti bá wọn lò tábà rí ọ̀bá ìpínlẹ̀ ọba sọ́yẹ́ tó náà pé bíbi gbọ́ yẹnu kò tó nǹkan tá lọ́kẹ́ ìyẹn ti ṣe bídíà sí lẹ́ẹ̀fí lè rí náà bá kan láwọn tí wọ́n ṣe ìyẹn wọ́n ti rí wọ́n ṣe bídíà wọ́n nígbàlẹ́ bídíà tó pé mo ò lo ìfẹ́ nú àdìsí kan láwọn náà gbọ́yé tọ́ lọ́dọ̀dọ̀ sí ré ó lè rí wọn lẹ́mí wọn dáadáa pé mẹ́tíná mẹ́tíná tánàbí sọ ni ó lè rí wọn ó lè rí lẹ́mí wọn tí ò ní ti dáwọ́ ti ń bẹ̀ pé mẹ́tíná mẹ́tíná táwọn gbọ́yé mẹ́rin pé kọ́sà jẹ́ méjì méjì ni pé ìlú bá wù wọn lè kí ẹni tí yóò náà bá rí kótó náà lórí mọ́kànlá kò gbọ́dọ̀ bú àwọn tí olówó àwọn tó náà lórí tàtí káwọn gbé mọ́kànlá bó náà alákàlà títí lẹ́yìn gbogbo yẹn ń kí tàtí ẹ̀yìn kí ẹ̀yìn kí mélòó mọ́kànlá so wallahu ta'ala a'lam bis-sawab èyí tàà kó nílẹ̀ òní mọ́kànlá number two one seven dání kí ẹ máa kúnlẹ̀ fáwọn òbí yàn láti rí prógámù ṣe nínú àwẹ̀ ní rẹ́dúò gbogbo sún kanlẹ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ láti sọ pẹ̀lú gọ́ọ̀lọ́ bí ó ṣe jù sẹ́yìn mẹ́wàá lọ gbogbo ẹ̀kankan tó ló fi jẹ́ pé àfáà ti ń ṣe wọ́n mú ní láti lẹ́ni tí ó sì kanjú mẹ́ tó sí ti mélòó ìjókòó mélòó ọgbọ̀n gbáko ó kọ́ ìpépò sáà sunday mẹ́rẹ̀dẹ́ minus four days so but kojú tẹ́mẹ̀tì náà wà láì àfáàrí mọ́rí mọ́lẹ̀jì 155 Five minutes or two. 2 amú ní fm ní gini so ẹnìkan ìmọ̀ gbọ́ táwọn máa ń sọ rẹ́dò àwọn náà sọ níparí wọ́n sàmìlẹ̀ wọ́n sàmìlẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ ní àyíkó tó wà ń pẹ́ ọjọ́ ti lọ ẹ̀kọ́ náà ẹni tí ó kókò ní àǹfààní láti kírun asámú bóyá torí iṣẹ́ rẹ̀ àbáwọn nǹkan míì láì kó fojúlẹ̀ torí kò yẹ kẹ́yàn fojúlẹ̀ wọ́n ti rẹni bẹ́ẹ̀ ó lè sọ́ di gbẹ̀yìn òru kó ti mọ kí jẹun pẹ̀lú àwọn arìnrìn rẹ̀ ó lè síbẹ̀ sápò ní kẹ́rẹ́sì ni ó lè kí bẹ́ẹ̀ kọ́lá wọn bá pé àwọn ilé rẹ̀ náà bí àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà wọ́n lè kí báyìí lásìkò tá a wà yìí gbogbo tí a bá ti ń jẹun bá ti ń sọ bí five minutes to five kí ẹ máa palẹ̀ mọ́ oúnjẹ ńlẹ̀ aago márùn-ún ó ṣẹ́jú márùn-ún kí ẹ máa palẹ̀ mọ́ oúnjẹ kí ẹ máa retí àsàlátù kárí mẹ́rin omi o ẹ̀yẹ́ ń jẹ́ ọ̀sán nù wọ́n lẹ́nìkan ní fúkàmọ̀ kan ó dìde ó ní àfá ó bá fowó lẹ̀ àfá ẹgbẹ́ owó ọpẹ́ ni mo lálàá mo lálàá pé àwọn òbí mi wọ́n bẹ láti jẹ́ náà múkìn ó rọrùn bẹ́ẹ̀ nínú àkídàtí hálù sínú pẹ̀lú jama'a anábi sallallahu alaihi wasallam anábi ní kò sí rìsálà ma kò ní sí wáyí ma tí ọlọ́run wa anájí ìlú wáyé wá sọ pé tí mo sọ́rẹ̀ anábi ní kò sí mọ́tí má ti kú àmọ́ alwahyu asidik wáyí àrúyà tó ọlọ́mọ ti bẹ́ àmọ́bọ̀ lọ́ta fún wọn ni èyí tàwé ọgbọ́n tó fún wọn ni dé láti ibi tí problem wà nù ké tẹ́pọ́ àníṣù sọ pé àwọn alákan bẹ tẹ́pẹ́ àwọn tí ó mọ̀ sẹ pé àwọn èèyàn lálá yóò sì mọ̀ rí bẹ́ẹ̀ kò tó rò pé gbogbo àlátọ́ bá yóò mọ̀ rí bẹ́ẹ̀ ọ wá gbọ́n sọ pé wọ́n ni ọ lè mọ̀ pé so ó ṣeé ṣe kẹ́kọ̀ọ́ pọ̀ ti láwọn òbí yẹn lóòótọ́ wọ́n lè wà bẹ́ẹ̀ àmọ́ kí wáyé pé ọ rí pé mo dúpẹ́ lọ́lọ́ pé ọkàn bí àwọn afẹ́fẹ́ ẹ̀dàkọ̀ lọ́n tí mo rí fáwọn òbí mi lélẹ́ yóò mo níwà lálẹ́ jẹ́ náà ẹ̀dàkọ̀ àwọn bí ọlọ́run bá kọ́ pé tí mo rí náà ní kí wọ́n kó rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ kọ́nàkọ́ bá so náà ti pa àwọn obìnrin àlìjẹ́ náà ní ọmọ jónù subhanaka allahumma wa bihamdik la ilaha illa anta wa assalamu alaikum wa